gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tí a ń bá lọ nípa àgbábọ̀ ìṣòro àyíndà ọ̀lá wà ìdáàbò kí ni àwọn nǹkan tí máa ń ṣe okùnfà tọ́wọ́ máa fi yára fìyà òfin ní ìlú yọ̀nà tí ó tọ́ tọ́wọ́ òfin ní gbọ́ ti Allah subhanahu wa ta'ala tó ní gbọ́ ti òjíṣẹ́ rẹ̀ dípò pé wà á gbọ́ ti àwọn òbí ẹ̀ tó àtọ́jú ẹ̀fọ́ra wa níbi àwọn ọ̀sẹ̀ méjì sẹ́yìn nípa àwọn nǹkan tí máa ń fa irú nǹkan báyìí àyí tí ó kù dábàrà wa tó àwọn tí máa ń fa kí ọmọ ń yàyàkúyà òun náà ni intisharu al-batalati fil mujtama kí ni wọ́n pè ní al-batala òun náà ni àìníṣẹ́ kí ọwọ́ yẹn ó dilẹ̀ idleness àbí unemployment òun náà ni wọ́n máa ń pè ní al-batala ní ìdílábáwá so intisharul batala fil mujtama àìnísẹ́yìn àbí kí ọwọ́ yẹn ó dilẹ̀ tí ó bá ti fọ́n kálá òjò tó jẹ́ pé tẹ bá rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá jòkó ẹ̀rì oníkálùkù ló ní assembly tiẹ̀ àwọn assembly àsìkò tẹ́ ìgbàgbé oníkálùkù wà lẹ́nu tẹ́ àwọn kan wà lásẹ̀mblì wọ́n máa ta draft wọ́n máa ta ludo wọ́n máa ṣe oríṣiríṣi níbẹ̀ so eléyìí Ah, òun náà ní nǹkan wọ́n pè ní albatọ́ra so irú eléyìí ó máa ń ṣe okùnfà ipe irú ibi tí àwùjọ tí albatọ́ra yìí bá pọ̀ sí a rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ní àwọlé tí ò wá ní kankan tí so nígbà tí ó bá wọlé ìyàwó béèrè tí ó jẹ àwọn béèrè tí wọ́n jẹ àwọn tí ó lọ ilé ẹ̀kọ́ nínú àwọn ọmọ wọ́n wọ́n bèèrè tí wọ́n jẹ gbogbo a ibo ni irú ẹni tí wọ́n bá jòkó tí ò ní kankan tí ń ṣe tí ò ní tẹ́ kankan lọ́wọ́ ibo ni ó ti rí eléyìí so látara àti eléyìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ òbí yóò wá ronú pé ọ̀nà àbòrò ń fẹ́ gbà tó ń wo ti mọ̀ wá rí tó ń wo jẹ tó ń wo ti rí tí fámìlì wọn máa jẹ tí wọ́n máa mọ ẹlòmíì yóò dá ẹlòmí ò da ọ̀nà gba ọ̀nà kó máa jalè ẹlòmí ò da gba ọ̀nà dánadáná gbogbo oríṣiríṣi ọ̀nà wọn làwọn èèyàn ó da gba látara pé kíni látara pé ata àgbọ̀dọ̀ gbọ́ bùkátà ọmọ ó tà jẹun ìyàwó tà jẹun òun náà ló fà tó jẹ́ pé láwùjọ wa lónìí ẹ̀rí ibi tí àlùbátọ́ọ̀lá àìníṣẹ́ lọ́wọ́ ibi tó bá ọ̀pọ̀lọpọ̀ yẹn àwọn kan pàǹbàrà ni wọ́n máa ti káàkiri àwọn ọ̀dọ́ tí wọ́n lápá tí wọ́n légun tí wọ́n lágbára láti jẹ́ ẹ wà rí àwọn mí ò dúró ní di atm ibi di atm machine báyìí bí tẹ́wà ti ń gbó lọ́wọ́ wọn ní àbáyé lágbọ̀ ìsàárò mi ibẹ̀ ni ó dúró làwọn yóò dúró sí pàǹtí wọn tí wọ́n máa sọ owó lọ́wọ́ àwọn èèyàn tó ṣe tí wọn kò sí ojú rẹ̀ fọ́ ẹsẹ̀ rẹ̀ rọ̀ so eléyìí àìníṣẹ́ lọ́wọ́ òun náà ló fà ọwọ́ rẹ̀ sílẹ̀ ẹlòmíì wọ́n lọ dúró sí ìsọ ibi tí wọ́n ti ń ta oúnjẹ ní àríṣọ captain cook ìjọba ń ta búrẹ́dì ọ̀rẹ́ ìyàpọ̀ ọ̀sẹ̀ mẹ́ta àbá ẹ̀rọ ìsẹ̀rẹ̀ bẹ́ẹ̀dì fẹ́mi náà níbi ìsọ gbogbo orí eléyìí sì kò sí nǹkan tó fà àìní tẹ́lọ́wọ́ àìní kankan tí yàn ṣe òun náà ló fà tí eléyìí bá ti wá tẹ̀lẹ̀ tó bì tí ó ní ọ̀nà tí ó gbà rí tí ó fi tọ́ fámìlì rẹ̀ tí ó fi bọ́ wọn á rí pé kò sí tó kù fúnrú àwọn ọmọ ojú káwọn náà ti kí ni káwọn náà bẹ́ sí gbòòrò lọ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ wa wá ọ̀nà tí wọ́n fi jẹ tí wọ́n fi ṣègbésí ayé nígbésí ayé rọrùn àwọn ọmọ tó jẹ́ pé ó yẹ kán wà lábẹ́ òbí kan tó jẹ́ pé òbí òní ó wà tí wọ́n jẹ tí wọ́n mu tí wọ́n wọ̀ títí tí wọ́n fi bàlágà àtẹ̀kọ́ tí wọ́n kọ òbí ló yẹ kó máa ṣe ọmọ kéékèèké ọmọ mi ẹ̀rì tí ọmọ tí ò ti bàlágà ẹ̀rì yóò máa ṣiṣẹ́ káàkiri ọmọ mi ọmọ mi lẹ́tẹ̀ àti tí ibi ibi ọ̀nà tí ọmọ bá ti wà tí ó jẹ káàkiri ibẹ̀ ni ó ti bọ́ sọ́wọ́ lọ́wọ́ ó lè bọ́kọ́ àwọn tá máa ń já nǹkan gbà wọ́n amúrú ọmọ bá ní ìpẹ́tọ̀ sórí jákọ́ ọba tó máa ń gba kan tọ̀tọ̀ bá ti rí ẹni tí ọwọ́ méjì lọ́ra ìgbàgbó rẹ̀ ọkàn ara fàájáde kó jẹ́ lórí ìwọ́ pé o tọ́ba tọ́wọ́ bá ti tẹ̀ ọ́ lọ́nà ọmọ náà gba òdì yémi òdì yémi tó irú ọmọ kékeré bá wọn ní ti báyìí ọmọ tí ò ti jogbe ọmọ ọdún mẹ́wàá lọ tí ò ti jogbe ọmọ ọdún méje lọ mo ti wá kọ́ so wọ́n tún gba àwọn ọ̀nà ṣayatin àwọn ọ̀nà ṣètọ́n lóríṣiríṣi ọmọ mi wọ́n ti gbẹ́rẹ́ sí lójú tó pé ṣètọ́n ni ó mọ̀ fi ibi tí nǹkan bá wà ìjọba bá gbé nǹkan pamọ́ sí yóò mọ̀ fi hàn àwọn òbí wọn wá ti kàyéfì pé àà ah, ìwọ ọmọ ìbò lọmọ ti wá lè yá àpéyà báyìí so irú òbí tí máa ń ti kàyéfì bá àwọn ọ̀nà òrùn jìnlẹ̀ ni tó bá òrùn jìnlẹ̀ dáadáa ni ó yẹ kóun náà òrùn pé sọ kí lọmọ òun rìn sí tó máa ń jẹ àárọ̀ jẹ lẹ́kọ̀ọ́ yóò jẹ ọ̀sán àbí yóò jẹ tálẹ́ fóun wá di gan pé kí lọ́mọ jẹ tó ń wọlé yìí àwọn olóyè kí òbí ó fura sí òun náà ni àwọn tí máa ń ṣokùnfà tí ọmọ máa fi ń ọmọ mi ń bẹ yóò lóbi yóò ní ayé ní bàbá àwọn abẹ́ bíríìjì òun yóò mọ̀ pé káàkiri àbá ọjà Laa tuntun ẹ̀rọ ọmọ mi ọmọ tó yẹ kó wà ń léwe tó yóò máa yóò máa ní káàkiri náà ni yóò máa wà ní tí ó jẹ yóò máa sọ̀rọ̀ owó káàkiri ìjọba bẹ́ẹ̀ lọ́wọ́ orí léwu ti pé bàbá rẹ̀ ń kọ́ inú bàbá òun ìyá rẹ̀ ń kọ́ inú níyà tó irú ọmọ òun ti bá ọmọ ẹ̀ ti ti ibi ah, èèyàn máa ti dáadáa sóbi ni sóbi tí ò ti dáadáa sóhun gẹ́gẹ́ fúnra rẹ̀ òbí tí ò tọ́jú rẹ̀ tí ò fún ní jẹ tí ò fún lẹ́kọ̀ọ́ òun ni ó wà láti fún òun ó ti dáadáa sí òbí kan so eléyìí nínú àwọn tí máa ń ṣokùnfà rẹ̀ láwùjọ òun náà ní kí ni albatọ́ra títà wọn pè ní albatọ́ra yìí àìníṣẹ́ yìí àfáàkùn tí ọ̀nà méjì fún wa pé nítorí pé téèyàn bá fẹ́ wá ìwòsàn sí àrùn àkọ́kọ́ mọ irú àrùn tí máa ń téèyàn náà tó lọ irú òògùn lálò fún irú eléyìí so nínú àwọn ọ̀nà tí albatọ́lá pín sí òun náà ni albatola fún albatola tó mọ̀tọ́ òun náà ni pé ẹni tó jẹ́ pé yàní kí sí kókò fẹ́ jíjẹ́ kò rí sẹ́ni ó wá gbogbo ọ̀nà tí ó fi jíjẹ́ kò rí sẹ́ni yàní ìtìrọ̀ yàní gbatú láti ni dọ̀rúrọ̀ ló mú wọnú pé òun náà kó sínú àlùbàtọ́ọ̀lá àìníkànṣe so irú eléyìí ó wà tó jẹ́ pé ń bẹ láwùjọ náà àwọn tí àjọ wà láwùjọ ń sì ń bẹnu àwọn tó jẹ́ pé bàtọ́ọ̀lá tó kàṣùl òròjú kò lè jáde látàárọ̀ kó ọlágo mẹ́fà àmọ́ tó bá jáde látàárọ̀ kan ọlágo mẹ́jọ alẹ́ ó lè tọrọ owó lọ́wọ́ wọn kí ẹlẹ́kọ̀ọ́bá wọn bẹ́ẹ̀ náírà wọn fífi náírà so irú eléyìí ní ti báyìí bàbá látò kàṣù ètí bá ń tẹ àìní àìní ọwọ́ dídí lẹ látàárọ̀ òòjú òun náà ló fa eléyìí fún irú so gbogbo ẹ̀ náà ni sẹ̀rí àwa gbé tó la ọ̀nà kalẹ̀ fún wa ni pé ọ̀nà wo lágbà sáàfi wá solution sí irú bàtọ́là ìwúwo ìtọ́bá kò jẹ́ nínú ọ̀nà méjèèjì inú alákọ̀ọ́kọ́ òun náà nìdí anábì sallallahu alaihi wasallam tí ìlànà tó là fún wa látara pé kí ni tí èèyàn bá níṣẹ́ láwùjọ ọ̀nà àkọ́kọ́ òun náà ni wujubu takafuli dawlati lahu fi ta'mini subulil amal òun náà ni pé ìjọba téèyàn bá wà lábẹ́ abẹ́ ìjọba téèyàn wà ìjọba tí ń darí yàn wọ́n gbọ́dọ̀ wá ọ̀nà pé àwọn tí ò tí ì níṣẹ́ lọ́wọ́ àwọn tí ò tí ì ní kí wọ́n máa jẹ tí ò tí ì rọ́nà kéde pé wọ́n fẹ́ ṣe wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n ní sàtífíkẹ́tì lọ́wọ́ àmọ́ òríṣẹ́ tí wọ́n máa ṣe wọ́n wá sẹ́wọ̀n òríṣẹ́ irú eléyìí wọn ipe kí ni wọ́n máa jẹ kí ni mu kí gùn kó wà ní rọrùn kí gùn kó máa ayé rọrùn ẹwà àwọn ìlú tí ò àwọn ìlú èkó tí wọ́n lẹ́sìn wọ́n ti ní ètò gbogbo orú àwọn nǹkan báwọn yóò ṣe gbógun ti nǹkan tá à ń pè ní àlùbákọ́ọ̀là tó jẹ́ pé kò ní jẹ́ pé àwọn ọ̀dọ́ kan máa wá ní káàkiri wọn ò ní rí nǹkan tí wọ́n jẹ òní tí wọ́n mu ọ̀dọ́ tí ò bá tí bá nìkí tí òní tí ó jẹ tí òní tí ó mu òun náà ní tí ò bá máa ń sọ pé ọwọ́ tó bá dilẹ̀ òun náà lè súnmọ́ bẹ́ẹ̀ sẹ́ bẹ́ẹ̀ náà ó ti máa ronú aburú sáwọn tó bá lówó láwùjọ ẹ̀wọ̀n ìjà ìdí kan ṣe ló bẹ́ẹ̀ lómi ìdẹ́ni pé máa ronú pé àwọn olówó gan ṣe pé wọ́n àwọn nìkan náà tàn dájẹ̀ gbádùn ẹja jí ọmọ ọmọ gbé bóyá tàbá jẹ̀ jí ọmọ ọmọ gbé àwòrán díẹ̀ gbà lọ́wọ́ wọn táfi bẹ̀rẹ̀ bísínẹ́sì so ìjọ ìtẹ́lò yóò fi bẹ̀rẹ̀ pé ìlànìyàn pé mo fẹ́ máa kìdá bọ̀ mọ́ káàkiri o àmọ́ káwọn náà sáà rí owó díẹ̀ tábì tẹ́kíní tábì establish ara wa tó wo wọ rẹ̀ tó jẹ́ ọmọ alákọ̀ọ́kọ́ pé tó nítọ̀ ẹ̀rọ wá 20 million wá táwọn yíò ńlá tí wọ́n dúnadúrà tábàlá rí pé àwọn níbi 15 million gbà fifty million wọlé láíláí wo ní ẹ̀bà sọ́ọ̀bù pé káwọn máa jẹ́ ọmọ gbé wọn wọ́n ti à bísẹ̀sì wọlé àwọn abẹ́ẹ̀ tó tún múlò ilé wa ẹ̀já tún lọ another field ó tún wá lọ mí wọ́n àsọ ìdí ni wọ́n àsọ ìdí wọn tí wọ́n máa jẹ ọmọ gbé bẹ́ẹ̀ náà làwọn ti ń dáná tí wọ́n àsọ ìdí pé tọ́ àwọn máa dáná tó kí ló fà nítorí pé ìjọba àwọn òkè tà fún wọn pé tọ̀ nítorí pé ẹ̀ tí ìrísẹ́ o tọ̀ ẹ̀ tí ò tí ìrísẹ́ o gbẹ́ tí ò bá tí ìrísẹ́ tó sì ní sàtúgbé tiẹ̀ lọ́wọ́ tọ̀ iye báyìí ni ó máa gbà kó ẹ̀ tí ò bá tí ìrísẹ́ àmọ́ kò ní sàtúgbé lọ́wọ́ tiẹ̀ iye báyìí ni ó máa gbà àwọn tó bá jẹ́ arúgbó láwùjọ iye báyìí ni ó máa gbà àwọn tó bá jẹ́ pé wò lálàáfíà wò lápá wò lẹ́sẹ̀ àdúgbò ríran iye báyìí láàmú fún wọn lóṣooṣù pé àwọn náà ó máa jẹ wọn máa mú ní ọ̀rùn so eléyìí òun yóò tẹ́kí ni òun yóò dínà gbogbo aburú tí máa ń tẹ̀ látara kí látara àìríjà ìrímu so ìlú eléyìí òun náà ni ọ̀nà àkọ́kọ́ tí ẹ̀rí alákalẹ̀ fún wa ìgbà ah, ìjọba tí yẹn bá wà lọ́dà rẹ̀ ó gbọ́dọ̀ wá jíjẹ kó wá mímu fún àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ tí wọ́n bá sì níṣẹ́ lọ́wọ́ tí wọ́n sì ní kàná láti ṣiṣẹ́ àtàwọn tí wọ́n lágbára láti ṣiṣẹ́ iná ọ̀nà míì tí ẹ̀rí alákalẹ̀ fún wa òun náà ni pé àtẹ̀rí àṣẹ lọ́rọ̀ èèyàn fún ẹnì kọ̀ọ̀kan tí máa ń bẹ̀ láwùjọ ni pé ká máa ran àwọn ọmọ ìyá wa lọ́wọ́ tá a jọ ń gbá àwọn tá a jọ ń gbá tí wọ́n jẹ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam a gbọ́dọ̀ máa ràn wọ́n lọ́wọ́ látara pé ẹni tí ò tí àdìmọ̀pẹ́ ni iná ò tí ì níṣẹ́ kankan lọ́wọ́ kò tí ì níbi títí ń jẹ wọ́n sì ti níṣẹ́ lọ́wọ́ máa ń jẹ́ ó sì tí ó máa ṣe kí ni tí wàá bọ bí ẹ̀dá kan mo nídìí nǹkan báyìí hmm, àwọn kan bẹ tó jẹ́ pé láyé àdúnà náà sá ìhàfà tòkó wọ́n èyí tí kúwọ́ kókó máwọn èèyàn tó táwọn tọrọ táwọn tọrọ ẹ̀jìbá àti àwọn èèyàn náà wọ́n ti kíni wọ́n protẹ́tì ọmọlúwàbí ara wọn ni àmọ́ síbẹ̀síbẹ̀ náà ibi ń pa wọn wọn ò ní tí wọ́n jẹ àwọn náà mọ̀ wọn ládùúgbò àmọ̀ wọn ládùúgbò àmọ́ látara pé kíni látara pé wọ́n tọrọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìyá sábò mọ̀ ìjà ìlú àgbìyà bínú tààkù àwọn aláìmọ̀ kan máa rò pé àwọn ah, eléyìí lọ́wọ́lọ́wọ́ òun torí pé kíni nítorí pé ó ṣe kíni ó gírí mẹ̀mí ara rẹ̀ kò máa tọrọ bára kò bọ́ síta kó máa ní ẹlẹ́fẹ̀ẹ́ fún mi ẹlẹ́fẹ̀ẹ́ fún mi so ní ilé ìta àwọn ìmọ̀ àwọn òpé àwọn òbẹ̀ lọ́wọ́ rẹ̀ tó ṣe pé kò sí ní tí ó jẹ orí tí ó mu so wa ipe ká máa wà ni ẹ tó bá àwọn tí èsè láwùjọ bóyá àjọ ń gbé ni bóyá àjọ rẹ̀ sílé ni àbájọ aládùúgbò ni tá a bá di pé wọ́n ní bùkátà látara jíjẹ látara mímu látara pé wọ́n ní bùkátà sí nǹkan kan so a nílì láti ṣàánú wa láwùjọ wa nítorí pé kíni sísàánú wa tá a bá ṣàánú wa àánú yóò padà padà sórí tiwa náà ni yóò padà padà sórí àwọn ọmọ wa ni torí pé oúnjẹ tó bá fún nídìí tó bá fi fún ọmọ rẹ̀ tó fi tọ́jú ọmọ rẹ̀ oníjẹ́ ọmọ rẹ̀ ó yàyà kúyà so àwọn ọmọ tiẹ̀ náà nígbà tó bá di generation wọn ó ní kọ́kàn balẹ̀ oníjẹ́ pé àwọn ọmọ tí wò rí jẹ tí wò rí mu lónìí tó bá di bí ogún ọdún nìsín àwọn náà wá di ó di wàhálà ó di kanna jẹ́gbọ́sáwùjọ tó jẹ́ pé gbogbo èèyàn wọn ò ní ní kọ́kàn balẹ̀ mọ́ so eléyìí inú ọ̀nà tí sẹ̀rí àlá kalẹ̀ fún wa pé a gbọ́dọ̀ máa ra wa lọ́wọ́ ni so irú eléyìí òun náà ni ta nínú hadith anabi sallallahu alayhi wa sallam tí anabi sallallahu alayhi wa sọ fún wa pé ma amana bi man bata shab'an wa jaruhu ja'irun ila jabbihi wa huwa ya'lam anabi sallallahu alayhi wa sallam o tí nígbàgbọ́

àwọn tí yóò jẹkù yìí tọ́ba tó jẹkù gan náà ẹ̀sùn lè gbé má díẹ̀ ẹ̀sùn lọ dáfájá àwọn yóò ti bẹ́ẹ̀ ti fi ń pa wọ́n tí wọ́n sunkún so eléyìí àṣẹríà ó lànà kalẹ̀ fún wa pé gbogbo agbọ́dọ̀ mọ́ ṣàánú ara wa ni ìgbé àwọn ata lówólówó láwùjọ Allah subhanahu wa ta'ala nítorí àwọn tálákà torí àwọn aláìní nítorí wọn Allah subhanahu wa ta'ala fi ń sàlẹ̀ fún wa àrísìkí wa fún wa tó wáyé pé tí wọ́n nìkan jẹ ni tó wáyé pé tí wọ́n nìkan mú ni ó níye tó tọ̀ wọ́n náà sọ máa ní ohun wọn pé kó o ṣe fáwọn òòtà níjẹ góòdì tọ́ba ní kó jẹun lóòjọ́ pé níjọ́ ọ̀dà níjókòó ẹ̀kan kò fẹ́ máa jẹun five thousand níjókòó ẹ̀kan lóòjọ́ òun jẹun fifteen thousand lóòjọ́ ẹlòmíì ń bẹ thousand lóòjọ́ owó ló tún tó so a jẹ́ pé àwọn tálíkà sáńbẹ láwùjọ sáńbẹ pẹ̀lú yín àwọn náà ní nítorí wọn Allah wa ta'ala fi ṣe tó fi bù sọ́dọ̀ rẹ̀ tó pọ̀ kó pọ̀ báwọn ayé ò ní rọrùn fún wa tó ipé tó bá fún bíríkìlà bíríkìlẹ̀yà tó fún ní èdè owó tiẹ̀ tó nídi tó fún káfíńtà lówó tiẹ̀ tó nídi àwọn tí ń kó sálángá ó fún wọn lówó tí wọ́n tí wọ́n nídi àwọn tí wọ́n gbẹ́ ọ̀nà àwọn gbẹ́nàgbẹ́nà ó fún wọn lówó tí wọ́n tí wọ́n nídi àwọn alápàtà ó fún wọn lówó tí wọ́n tí wọ́n nídi tó kòrò àwọn eléyìí àwọn náà tiẹ̀ ní ní bùkátà sí pé èmi tí mo ti lówó tèmi èmi ni màá sọ pé ìmọ̀ wá ṣe bíríkìlẹ̀yà àwọn bá gbọ́ máa kọ́lé fúnra rẹ̀ nù nítorí wọ́n padà dé wọ́n kálukú máa gbẹ́ sàǹgà fúnra rẹ̀ wọ́n kálukú máa gbẹ́ sára yóò máa kó sáráńgà ara rẹ̀ fúnra rẹ̀ àmọ́ Allah subhanahu wa ta'ala ó fi wá ṣe ó fi wá ṣe bọ̀ yìí fúnra wa ni ẹni tó jẹ́ olówó nìsín kò lágbára ó wá kó agbádá rẹ̀ lẹ́yà kókó bọ́kòtù ó wá kó sábẹ́ mọ́tò ó lóun fẹ́ wo tó ṣẹlẹ̀ sí ẹ́ńjìnì mọ́tò àwọn kan náà ní ọ̀lọ́dẹ bá tí wọ́n bá ṣe àwọn wọ̀nyí àwọn ní bùkátà sówó ìwọ ní bùkátà ṣiṣẹ́ tí wọ́n ṣe fún ọ so in tí Allah subhanahu wa ta'ala tí ma tó fi gbé ogbó ilé ìkalẹ̀ fún wa òun náà ni pé kíni kábà máa sàpàní fúnra wa kábà máa wúlò fúnra wa kígbèsè ayé wọn bá sú fún kálukú wa so a tún rí pé anábì sallallahu alaihi wa sallam ó tún sọ nínú hadithi mi anábì sallallahu alaihi wa sallam ó ní man kana ma'ahu fadlu zahar falya'ud bihi ala man ànábì ní ẹni tó bá ní àlékún zohar lábá máa ń pè ràǹkómi náà wọ́n pè ní zohar nítorí pé wọ́n fi apá kan nínú ẹ̀yà ara ràǹkómi wọ́n fi rẹ́pítẹ́ di ògiri ràǹkómi nínú bàlágà ọmọ ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bá àwọn ìṣẹ̀lẹ̀ àdìkìrò lùkọ́ wà kíní korúkọ rẹ̀ wà iradatul am wọ́n ó dápọ̀ kankan àdìkìrò lè ìtìlákùlù jù wà iradatul kul rí pàṣẹ yàn kápẹ́ ní àlàáyìn

ẹni tó bá ní àlékún ìpèsè àlékún jíjẹ mímu nílé kóyá tẹ́kínní kóyá lọ lè fún àwọn tí ò ní gbogbo eléyìí Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ ó sì fi ń ṣe wá lójú kòkòrò pé tá láwùjọ wa kò sí nǹkan tá a mú ayé kò sí nǹkan tá a mú lọ nígbà tá a bá lọ ọ̀pọ̀lọpọ̀ yẹn nísìnyí kò sẹ́ni tó palẹ̀ mọ́mọ́ ipe kí ni nǹkan tó ń wò lọ lè dé bá tó adijọ́ ògbé dalẹ̀ kìá mọ́ níta ọ̀pọ̀lọpọ̀ palẹ̀ mọ́ fún ni tí wọ́n jẹ lógún owó olówó òun làwọn èèyàn náà sọ lónìí ẹlòmí yóò gba ọlọ́pàá yóò gba sọ́jà kó máa sọ owó olówó tí èso wà ara rẹ̀ wọ́n wà máa bá sọ àmọ́wò tí ẹ̀ gángan ibi ó jẹ́ dúkìá tí ẹ̀ ó pa á sì kò yá sí ìdí ọ̀lọ́lẹ̀ jẹ́ bá lọ́jọ́ gbìdàlì kìámà ó ti sàárà fáwọn aláìní ó ti dáadáa fáwọn tí wọ́n nídìí dáadáa ó ti rọ̀lọ́ fáwọn tí wọ́n nídìí lọ́wọ́ àwọn tí fi ń pa kókún ọlóúnjẹ gbogbo eléyìí kò ní kàákún kò ní yà sí ó máa bá káàkiri náà lórí pé gbówó owó ti lékún bí ó ti lékún tó bá wá dijọ́ kan tó bá tún tí ò bá jí má tó ó parí náà nù àwọn tí wọ́n mọ bó ṣe kó owó yẹn jọ tí wọ́n mọ bó ṣe ṣe wàhálà rẹ̀ òun wà lọ́rùn yóò máa lọ lè tètè o àwọn ilé yóò ṣe wọ́n tún máa jà lórí dúkìá ìdójọ́ máa gbà wọ́n máa sọ pé ah ilé tó wà ní àjá yẹn òun ní kẹ́ òun ní kẹ́ pín fẹ́mi o tẹ̀wọ̀n pé mi là kọ́ bí ìdó tó tẹ̀lé òun náà ní àrárá ah, o ìtẹ́mi ń fẹ́ kọ́ o ó tún máa jà sí mọ́tò lẹ́yìn rẹ wọ́n máa jà sílé wọ́n máa jà sílẹ̀ wọ́n máa jà sówó ìwọ́ wà lọ́hùn ó máa ṣèṣirò rẹ̀ so gbogbo tó yẹ kó fi ṣe sàárà fáwọn èèyàn nígbà tó wà láyé kó fi sàánú àwọn èèyàn kí ládàá rẹ̀ ó máa lọ lè bá lọ́hùn kò sàánú àwọn èèyàn tó bá jí tó gbogbo ìdàlù kìámà yóò wá bá òṣùwọ̀n rẹ̀ lórí ipò so eléyìí a ẹ̀kọ́ ló jẹ́ fáwọn mùsùlùmí ipe gbogbo àwùjọ tá a bá wà a gbọ́dọ̀ máa sàánú àwọn èèyàn bó bá ṣe wù ó máa ìwọ́n tó bá ló jẹ ẹjọ́ mẹ́ta lé ẹlòmíì ń bẹ tó yẹ pé kò tiẹ̀ ló jẹ àárọ̀ oúnjẹ ìjòkó ẹ̀kan kò ní lé tí ó jẹ sàánú rẹ̀ bàbá rẹ̀ bá ti ká níwọ̀n bá so eléyìí òun náà ni ọ̀nà tí ṣẹ̀rí aláàkalẹ̀ fún wa láti kíni láti lè bá dí ọ̀nà albatọ́ọ̀là yàní àìníkan ṣe kí ọwọ́ yẹn ó dilẹ̀ ọ̀nà tí ṣẹ̀rí aláàkalẹ̀ fún wa láti kíni láti lè bá gbé igi dí irú nǹkan báyẹn ọ̀nà àkọ́kọ́ nù náà ṣẹ̀rí aláàkalẹ̀ fún wa fún albatọ́ọ̀là tó bá jẹ́ pé yàní batọ́ọ̀là tó ní mo tọ̀rọ̀ ẹ tó jẹ́ pé kò ní tẹ́tí kò ní tẹ́tí ó ṣe kò níṣẹ́ tó bá ríṣẹ́ nìsín ó ti tán láti ṣe kọ́dà ẹlòmí ò máa sọ fún yín pé àpá ah, àti bàbá mi ní ti máa ṣiṣẹ́ ọlọ́dẹ mo ti tán láti máa ṣe irú ẹni báwọn oníṣẹ́ ó lè jẹ́ pé gírájúwèsì ni tó fi ọdún mẹ́rin ọdún márùn-ún ọdún mẹ́jọ tó fi kàwé kò wá ríṣẹ́ tí ó ṣe ebi wọn bẹ̀rẹ̀ lu èkó kí ni wọ́n ṣe ń lu èkó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní tó kú wọn ní nàìjíríà míì táwọn àfojú wo pé ah ẹni nílùú èkó ah àwọn eléyìí wọ́n ń gbádùn lọ́rùn so tẹ́lòmíì bá sọ ti ń ṣe fún yín nílé látara pé kí ni pé ah, ah ọwọ́ ọwọ́ tá àgbọ̀dọ̀ dilẹ̀ agbọ̀dọ̀ mọ́ ẹlòmíì ń wẹ òkú lọ́hùn ni ẹlòmíì ń tọ́jú arúgbó ń bá wọn tọ́jú arúgbó ni ẹlòmíì ń fọ tọ́ílẹ̀tì ni ẹlòmíì ń fọlẹ̀ káàkiri ni ẹnìkan sọ lẹ́nìkan tó súnmọ́ mi ó sọ ńjọ́ kan ẹnìyàn wà ń lo ni ó wá dé ó wá ń sọ pé wọ́n sọ pé ah, gbogbo àwọn èèyàn wọ́n máa rò pé ni ó nígbà míì báyìí òun ó máa bí káwọn ọmọ ìbómi nǹkan mu tí wọ́n fi ká sílẹ̀ lẹ́ẹ̀ báyìí kan tọ́ sí àwọn ọmọ wa nù àwọn ọmọ wa gba òkú lẹ́lẹ̀ so iṣẹ́ táwọn ń ṣe lọ́hùn nìyẹn tó jẹ́ pé wọ́n fi ń kó ogun tí wọ́n ń kó jọjọ àwọn wàá tó kalẹ̀ lé nìyí ẹlòmí ò ní jẹ ẹlòmí ò ní ṣe kankan èrè ẹ̀ yóò wá sí kí ni yóò máa wá retí pé á ah, àti mi ti ń bẹ ní ìbò ìbò ìbò ránṣẹ́ sí mi wọ́n dà mi ti ń bẹ ní USA yóò fọwọ́ ránṣẹ́ sí mi so ìtawà náà bá múra láwùjọ tiwa ìwọ̀nba tẹ́ tó bá wà táwa náà bá ń ṣe á lè ṣe kí ni a máa fi gbọ́ bùkátà wa á sì lápọnlé á sì níyì lójú ara wa á ní lójú ẹbí wa kọ́lá á níyì lójú àwọn tí a bá jọ ń gbé ní àdúgbò náà ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí àlùbàtọ́là máa ń gbà tẹ̀lẹ̀ òun náà ni bàtọ́là tòlùkàṣùl òun náà ni àìsí kan ṣe kan tó jẹ́ pé látara òròjú òun náà ló fà so eléyìí irú ẹni báyìí ó rí tẹ́tí ó ṣe àmọ́ kí kò tiẹ̀ ti tẹ́ni bí kó sà máa wá omi ó pọ̀ nínú àwọn ọ̀dọ́ so lára rẹ̀ náà ni kẹ́lómi ọmọ wò pé à èmi ò wá o kò sí ìgbàgbà tí ṣe à èmi tẹ́ ilé iṣẹ́ local government àbí ẹ̀ bá fi ṣe gan ṣe pèlè kò fẹ́ ṣe kò fẹ́ ṣe tíru eléyìí náà bá tún débi tẹ́fẹ́ jà sáyé tó máa wò pé ah, èló ni owó tán fún wọn yìí ẹ ti pé kí ni irú ẹni báwọn kò fẹ́ ti jẹ́ bí kó sí kàǹgá lé wọn kó sì máa fún owó jáde ńbẹ̀ ni àbí kó gbẹ́lẹ̀ lẹ báyà kò tẹ̀ lé gbẹ́lẹ̀ gan kò fẹ́ gbẹ́lẹ̀ gan pé kó máa jáde láti inú lẹ́lẹ̀ kó sáà máa rí owó yẹn kó sáà máa ná lára ìṣe wàhálà ni. eléyìí ṣẹ̀ríà Islam ó la ọ̀nà fún wa kalẹ̀ pé irú eléyìí àwọn tí máa tẹ̀lẹ̀ sí ọ̀nà wo lágbà táàbì ṣe kí ni táàbì wá solution sí àwọn tàbá níbẹ̀ láwùjọ ewu ni wọ́n jẹ́ fún àwùjọ yẹn pé wọn ò fẹ́ ṣiṣẹ́ èdè tó wọn ò ní wọn fẹ́ ṣe ni irú eléyìí oníṣe ewu ni wọ́n jẹ́ irú wọn náà ni wọ́n máa wá ọmọ kékeré tí wọ́n fi ṣògbó káàkiri torí pé kò fẹ́ ṣiṣẹ́ irú wọn náà ni wọ́n máa wá eré èèyàn káàkiri irú wọn náà ni wọ́n padà máa jíyàn gbé tẹ́ ẹ̀ bá tètè múra sí wọn tẹ́ ẹ̀ bá tètè mú wọn tẹ́ ẹ̀ jẹ wọn nípa ìgbà ah, èèyàn máa ṣiṣẹ́ ni bẹ́ẹ̀ bá lápá èèyàn máa fi ṣiṣẹ́ ni ah, eléyìí ah, Ibn al-Imam Ibn rahimahullah ó gba ẹ̀gbà wá kan tó gbà wá tó sọ nípa Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní lọ́jọ́ kan laqiya qawman la ya'malun olùpàdé àwọn kan àwọn gúrùpù kan tó jẹ́ pé àwọn èyí ti tẹ́ǹtì wọn wọn èyí ti tẹ́ bàbá ma antum wọ́n bèèrè wọn pé ẹ̀yin wo o máa wá bẹ lọ́wọ́ pé ta lẹ́yìn o qalu mutawakilun ni ah, àwọn rí yìí o àwa àwa tí a ṣe kí ni àwa tá a gbára lé ọlọ́run ni a gbọ́kàn lọ́lọ́run a wulẹ̀ dààmú ara wa pé á ń dá jẹ ń dá mu ó mọ̀ nà bí ó ṣe mú wa bá wa bí ṣe máa mú ní ẹ yóò jẹ tẹ yóò mú bí ṣe máa mú wa bá lé ìtẹ rẹ̀ a nígbàgbọ́ débẹ̀ ìmánì wa débẹ̀ pé yóò mú tẹ̀wá náà wá bá wa àwọn kan náà bẹ láwùjọ bá wọn tó pé àgbọ́yé kádàrá àgbọ́yé tàwákùl ó wọn lérí wọn ò mọ tí wọ́n pè ní tàwákùl ẹ irun wọn náà làwọn tí wọ́n ti jẹ́ àfá ti jẹ́ jálà bí pé ah, ọlọ́run tá jẹ́ dáàmú owó abẹ́ awọ òun náà ni àfá máa ná yóò wá jókòó kalẹ̀ ńlé kò ní ṣiṣẹ́ yóò sọ àìdàgbàgbà kalẹ̀ sínú ilé àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ tó ẹgbẹ́ wọn kàwé ẹrú àwọn tó bá tiẹ̀ ti ní ogorú nǹkan báwọn lọ́wọ́ àwọn tó ń fúnra òtí ẹ̀ níbi rẹ̀ múra síwé àbíké ó gan láti ilẹ̀ gan torí pé wọ́n ti ní tágẹ́ẹ̀tì wọn pé iṣẹ́ táwọn fẹ́ máa ń ṣe àkúgbà díẹ̀ náà ni tẹjálàbí làwọn fẹ́ yàn láàyò èmi ti rẹ́rìn bá òun rí tó jẹ́ pé òun gẹ́fún àìní fẹ́ náà sọ fún màmá rẹ̀ pé à gbogbo ilé ìta ń lọ yìí fúngbà díẹ̀ nípa òun fẹ́ iṣẹ́ àfa àwọn gangan òun fẹ́ jókòó tì tóun fẹ́ tóun fẹ́ máa ṣe tó bẹ́ẹ̀ náà nídìí ń ṣe lóòótọ́ iṣẹ́ àfa iṣẹ́ àfa iṣẹ́ àfa iṣẹ́ gbájúẹ̀ iṣẹ́ jìbìtì iṣẹ́ fọ́wánà so eléyìí kò sí sí máa yàní àìfẹ́ kan ṣe so irú àwọn báwọn ní ìsìn àwọn tí ń ṣe jálàbí àwọn àtọ́lá àwọn báyà ń yẹ nǹkan àwọn àtọ́lá àwọn orílẹ̀ sí yẹn gbogbo náà á kó wọn papọ̀ mọ́ àwọn tó wà ní ọ́ndà àbàtọ́ lẹ́tùlùkàtù Hmm? àìní kan ṣe látara òròjú wò fẹ́ ti jẹ́ àwọn kan bẹ́ẹ̀ ní ti wọ́n sáwù lọlẹ̀ haúsá wọ́n lè ra màlúù àwọn ẹlòmí ó sùn lérí màlúù wọ́n sùn láàrin màlúù ẹlòmí ó láti jẹ́ ìjọ parí náà nù tó tó bá wá darí wọ́n lọ wájú ọ̀kadà ẹnu léwà ní wọ̀nà bá ṣàdúrà sí mi lọ sí bọ̀ wọ́n sọ fún àlòjé ti dé kó ṣàdúrà kí wọ́n náà máa lọ kó máa bọ̀ kí wọ́n náà máa lọ lè ṣe wò àwọn kàtà wọn náà gbọ́n àwọn náà wò pé àtọ̀ ah, àdúgbẹ́fọ́lọ́ àti dé alọ́ àbọ̀ owó àdúrà yìí ni àdúrà yìí tẹ̀ ń bá wa ṣe kí wọ́n á ní ẹ máa lọ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí so gbogbo eléyìí ní ti báyìí yà ní alábàtọ́là náà ni ara nǹkan tí máa ba àwùjọ jẹ́ ni tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ múra sí ni bàtà wọn yìí Imam Ibn Jawzi wọ́n ní wọ́n wá sọ fún márùn pé mutawakilun àwọn tẹ́ wò yíò àwọn tá gbọ́kàn lọ́lọ́run ni wá agbára lé Allah subhanahu wa ta'ala àgbà ike yóò ṣe gbogbo nǹkan tí a bá fẹ́ fún wa ni Umar ibn Khattab tí wọ́n wá fún wa ó ní kazabtum ó ní òkúrọ́ ni Umar ibn Khattab ní òkúrọ́ ni ẹ̀ ṣe mutawakilun ó ní innamal mutawakkil rajulun ó ní ẹni tá a lè pè ní mutawakkil tó gbé ara lé Allah subhanahu wa ta'ala náà ní arákùnrin kan alqa habbatan fil ard tó mú irúgbìn kan ó mú wóró kan ó wá gbẹ́lẹ̀ ó wá gbìn sílẹ̀ yàní mutawakkil lẹ́nu tó thumma tawakkala ala Allah lẹ́yìn ìgbà yẹn wá gbé ara lé Allah subhanahu wa ta'ala pé tọ́ tọ́ àdìdìdẹ́ àdìgbé nǹkan ó wá kù sí ọwọ́ Allah subhanahu wa ta'ala kó bá wa rọ̀jò kó bá wa mú jáde ní àdìpèlé àdìpèlé irú ẹni báyìí òun náà ní alẹ́ kíni òun náà ní alẹ́ pè ní al-mutawakkil so ẹni tó bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún rí ẹgbà wá tán gbà wá látọ̀dọ̀ Umar ibn al-Khattab tí Umar ibn al-Khattab ń sọ fún àwọn kan pé la yaqudanna ahadukum an talabi ó ní ẹnikẹ́ni inú yóò gbọ́dọ̀ jòkó ó wá lóun ní máa wájẹ mú káàkiri òun ní máa wá zìgí òun ní máa wá ẹni tó ń tí bá mìíràn ó jẹ lọ́nà halal olóhùn ní máa wá káàkiri wọ̀yàkúùl kí ẹni báwọn tí wàá jẹ́ òkàlẹ̀ yóò máa sọ nílé pé allahumma rzuqni allahumma rzuqni ni wọ́n sọ pé ilẹ̀ allah subhanahu wa ta'ala mọ́tàtí arziki fún mi mọ́tàtí arziki fún mi eléyìí náà pọ̀ láwùjọ wa wọ́n fún ọ láti rí ri owó tó bá ti lọ rí tùràrí rẹ̀ wọ́n fi tùràrí tó bá ti fi tùràrí rẹ̀ àbí tó ti rí ọ̀pá rẹ̀ àbí tó bá ti rí rẹ̀ ó ó máa pa ó máa pa ó máa pa ó máa pa ó máa retí kí àjẹ̀nú wa fún so eléyìí bàtọ́là ni yàní eléyìí ìṣiṣẹ́ pẹ̀lú èṣù ni nínú àwọn tí wọ́n máa ń ṣerú nǹkan báwọn láwùjọ yìí tó jẹ́ pé Allah fi jófin àmọ́ kò yí àwọn èèyàn àwọn ìlú wọ́n lọ́kùnrin kan jọ kan ó fẹ́ ti ṣe owó kò fẹ́ ti jẹ́ ó wá lọ lè bẹ́ẹ̀ nìkan tí ó bá ti ṣe owó yìí wọ́n wá fún níṣẹ́ tí ó máa tà wọ́n fún láti rí pé ó máa wá tà wọ́n ní tó bá tí wọ́n ń tà lọ pé tó bá padà yá tó bá tà débi kan àwọn àlìjẹ̀nú ó àwọn àwọn ní àwọn òkòwò nípe lálìjẹ̀nú tí wọn àmọ́ àlìjẹ̀nú náà ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀dá ojú mẹ́ta lọ nínú àwọn tí lẹ́yìn èèyàn àlìjẹ̀nú àti màláìkà àdàpẹ̀ àlìjẹ̀nú òun náà ni wọ́n pè ní rọ̀wánìá káàkiri wọ́n bá túnkẹ́ wọ́n mọ́ tó pé alálìjẹ̀nú ni wọ́n wà ní rọ̀wánìá wọ́n ní àwọn rọ̀wánìá yìí tó bá ti wá bá tẹ̀wọ̀n débì kan ó ní wọ́n mọ̀ wá gbé owó wọn máa gbó bọ̀ wọ́n mọ̀ wá gbé bọ̀ nínú bífèsì láńlá òun ó gbowó yẹn sí pèsè bá ti wá ń gbé bọ̀ yẹn táwọn bá ó rí àwọn àjẹ̀nú yẹn tí wọ́n gbé kíní ẹ̀wọ̀ ojú ọ̀nà alẹ́ rẹ̀ kíní ẹ̀wọ̀ á lè gba ojú ọ̀nà alẹ́ rẹ̀ ah, àwọn àjẹ̀nú ní àwọn kíní ẹ̀wọ̀ á sọ́ọ̀bù pé bóòlá àtúwáì wọ́n ti ló mọ́ sọ̀rọ̀ fún àti àwọn ìdí wá kára wọ́n fún àjẹ̀nú ní dẹ́gbẹ́ ó ní dẹ́gbẹ́ báyìí yóò jẹ́ báyìí kó wọ́n ní ti dé bí kí ní ọ̀nà tó bá ti dẹ́gbẹ́ ní bá wíkà bó ti ya wèrè látara pé kíni látara pé ìwówó káàkiri ẹ̀wọ̀n ní ó fẹ́ jòkó nulé tí wọ́n ti gbé pọtifólíò owó ó gbé wọlé fún ó sì máa náwó látara ẹ̀ kíni kí ló ṣe nísìn oríwèrè oríwèrè yìí ó ya wèrè látara rẹ̀ ẹ̀sìn bá rẹ̀ so àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nínú àwọn sí pé àwọn àwọn àwọn wọ́n fún ẹlòmíì láti rí àmọ́ wọ́n fún ní májẹ̀mú kan tí ó fi jáde fún Islam tó jẹ́ pé kò ní ah, wọ́n ti fẹ́ lómi ní ẹmọ́dé ẹ̀kú pé láti bàtọ́ bá ti bẹ̀rẹ̀ sí tó bá ti mọ̀ pé o fẹ́ owó òṣìṣẹ́ká mọ́ bí ó wá fún ọ ògbọ́dọ̀ wẹ jẹ́nàbà máa o ẹ̀sìn bá mi kò gbọ́dọ̀ wẹ jẹ́nàbà mọ́ yóò mọ láti tó pẹ̀lú obìnrin kò sì ní wẹ jẹ́nàbà ẹlòmíì bẹ inú nǹkan tí inú ti tí wọ́n fún un ní jiná forúkọ ẹ̀ nígbà tí ẹ̀mú tiẹ̀ òun ni pé nígbà tó bá ti tàlọ́ alátán ẹ̀rọ nígbà tó bá ti bẹ́ kí wọn tó bá ti tàlọ́ alátán báyìí ó wà kọ́ bọ́nú ṣòkòtò rẹ ó wà kọ́ ọkàn ọmọkùnrin rẹ ó wà hàn jẹun lọ ẹ̀dìbà kí ló ti wọn nídìí yóò máa kírun láì lájọ àlá mọ́jẹ̀ fún tán pípò òun ẹlòmíì ẹnìkan sọ ìkan fún mi tó ló tẹ̀lẹ̀ ní ẹni ẹ ló tẹ̀lẹ̀ báyìí níbàdàn ni ipe ìtí wọ́n sọ fún ẹni ìtì ẹ̀ òun náà ni pé kò gbọ́dọ̀ gun ilé pẹ̀tẹ́ẹ̀sì kò gbọ́dọ̀ gun ilé ọ́sẹ̀ báyìí ẹwà ní kò gbọ́dọ̀ gun mẹ̀ láíláí èèwọ̀ tí wọ́n so ó wá wà bẹ́ẹ̀ wọ́n ló wá díjọ́ kan nígbà tí ó wọ̀ yóò bàjẹ́ fún ó wá díjọ́ kan wọ́n wá ń ni ọba ti pé inú rẹ̀ wá dùn bó ti gbàgbéra ni ó kàn gùnkè lọ báyìí ni pẹ̀lú láti ilé òkè òkun rẹ̀ ló ti fò jábọ́ ó ti kú bẹ́ẹ̀ so àwọn tí wọ́n wá mọ̀ àwọn tí wọ́n mọ̀ àwọn náà wá sọ pé à ah, ń tó ṣe ń tó ṣe ń tó ṣe ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́nu kan tí wọ́n sọ fóun pé èèwọ̀ tí wọ́n fóun ni pé ògbọ́dọ̀ sì máa mú ẹ̀dìbà ògbọ́dọ̀ nídìí àwọn èèyàn lérí ìrún bẹ́ẹ̀ kò sí bó ṣe lè ṣe lọ́wọ́ ìgbà ń tọ̀ ọ́yá ẹ̀dá pẹ̀lú àlejò ah, àrárá òwò sì máa mú so wọ́n ní wọ́n ti wá tọ́ tọ́ tọ́ ọjọ́ kan wọ́n wá ti ìdúwájú pé òun náà ló tà kírun lónìí wọ́n wọ́n pé áàkì ní káàrin máa wọ́n pé àbí kìíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri ó mọ̀tù ọlọ́run náà bá bọ́ síwájú pé òun kírun ó ti bọ́ sókòtò sí àwọn àgbà èdè wọn ló họkó lérí rùn nítorí pé wọ́n ní wọ́n ti sọ pé tó bá fi lè bọ́ sí èrùn tí máa ń kírun báwọn yóò kà láwọn àgbà tí wọ́n gbé pósí bọ̀ ní lọ́kàtán wọ́n máa gbé pósí bọ̀ báyìí ó kà fẹ́ jáde kó lérí ìròyìn ó bá sákó mẹ́sì

so eléyìí nínú àwọn ẹ̀gbàwá tí wọ́n rí gbà wọ́n lọ́dọ̀ Umar ìbẹ̀lá ti lọ ipe lẹ́nìkẹ́ni yóò máa jòkó nínú ilé kó máa wá pa Allahumma zukuni àbí kó máa pa ya Latif àbí kó máa pa ya Razak àbí kó máa pa ya Fatah tó ní kó sílẹ̀kùn fóun àbí àbí kó máa pa eréjìlì àbí tawaka lọ́túnkọ́ ọlọ́pàá ọmọbìnrin ní ìyẹ̀kọ́ lọ́dún kólé kó máa ṣe ó ní wọ̀kọ̀dà àlìmá irú ẹni báwọn ó sì ti máa pé anna samaha làtún ti rò zahaban wàlà àti tọ̀ ó mọ̀ yí pé sánmà láéláé sánmà ò ní rọ̀jò débi pé kó máa wá rọ gold àbí kó máa wá rọ kó máa rọ sílvà kó máa rọ jáde láti sánmà so wọ́n náà ló lọ lè ṣiṣẹ́ wọ́n náà ló ṣe wàhálà tó fi rí tó jẹ wọ́n náà ló ṣe wàhálà tó ṣòwò tí Allah subhanahu wa ta'ala lọ́gbà ọ̀pọ̀ àgbàkà ṣòwò tó bá ń ṣe èèyàn náà ó ti ni torí pé wọ́n lẹ́nu ọmọ tó bá ti òun náà ni ìyá rẹ̀ máa gbé ó fẹ́ kí wọ́n gbé òun ni òun náà ló fi ti so eléyìí òun náà nínú àwọn àkọọ́lẹ̀ taari ṣe pé àwọn sọ̀hábà fún èsì kí ni mo yóò fàyè gba gbogbo àwọn nǹkan báyẹn pé kí wọ́n wá jòkó kó mọ́ ti tẹ́ àbí kí wọ́n mú jòkó ní tí èsì tẹ́ kó pè ní tẹ́ kó wá lòun omi jẹ́ ó fi gbogbo fún ni so àwọn kan lẹ́yìn àwọn kan tó wọ́n bẹ̀ láwùjọ tó jẹ́ pé látara ṣe ìkúka wọ́n dàgbà wọ́n ti ti dẹ́rìnà lóòótọ́ àmúgbà tó ti wá dàgbà àgbà tí mo lágbára àgbà tá a rẹ̀ dé tó wọn wà ní nǹkan tí wọ́n ti máa àwọn eléyìí náà bẹ láwùjọ wa tó jẹ́ pé a gbọ́dọ̀ ti àmójútó kí làwọn ó jẹ kí làwọn ó mu ìjọba gbọdọ̀ máa pèsè fún wa tá a bá níjọba tí ó pèsè fún wa àwa tá a jẹ́jọba àdúgbò náà àwa tá a wà ládùúgbò tá a rí jẹ tá a rí mímu tá a gbọdọ̀ máa sàánú àwọn bẹ́ẹ̀ ládùúgbò pé nígbà tí wọn bá gba sáláyì ní fẹ́ẹ́ àpapọ̀ ní náírà mi yóò ah, ìyá alágbájá báyìí òní máa fún lóṣooṣù nínú owó mi one ah, thousand naira yóò àwọn báyìí máa fi ra nǹkan tí máa fún káwa náà ní ládìí ọkàn ká wọ́n torí ti Allah subhanahu wa ta'ala ni ààrẹ tí ẹ̀sán àtìrẹ pé kan wá dúpẹ́ fún wa látara rẹ̀ so eléyìí òun náà ní ṣẹ̀rí alákalẹ̀ fún wa ní ọ̀nà tí a máa fi gbógun ti àìríṣẹ́ láwùjọ so eléyìí tí a bá gbìyànjú tá bá di gbogbo ojú ọ̀nà yìí a rí pé eh, eh, kínáwó ìzọ́ọ̀tì ló padà wá padà sórí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tá bá bí a lè tọ́jú ọmọ lọ́nà tó yẹ ká tọ́jú wọn a lè fọ́ ọmọ jíjẹ a fún wọn ní mímu ọmọ òní pẹ́ jáde sí gbòòrò kó wáyà àkúyà kó máa sọ abẹ́ bíríìjì káàkiri kó máa tẹ kó máa tẹ gbé òkùnkùn àti gbogbo àwọn ìdíjì táwọn ẹ̀ ń tẹ káàkiri àbí ká máa mú káàkiri àdéhùn lórí àwọn kéékèèké àwọn ọmọ ń bà ẹ̀ ti rí rẹ̀ ọmọ mi ń bẹ ya bàbá rẹ̀ mọ́ sìgá mú dépò kan àmọ́ tó gbé kíni jíjẹ mímu ńgbà tí ò ti rọrùn ó jáde àwọn tí ń bá dé àwọn tọ́jọ́ rìn àwọn kọ́ ní mùkúmu wọ́n kọ́ ní sìgá wọ́n kọ́ ní gbó wọ́n kọ́ ní codeine wọ́n kọ́ ní fẹ́lẹ́ gbogbo èsì tí wọ́n mú òun náà ni wọ́n kọ́ tó náà mú ládùúgbò sàmú àbí sàmádọ́ gbogbo ẹ̀ eréjìlìtì wọ́n náà mí bẹ̀rẹ̀ ìṣòro pé táyà tí wọ́n tún fi táyà wọ́n mọ̀ pàtáyà mú wọ́n náà lómi sọ́kàwé wọ́n lọ wọ́n lómi sọ́kàwé wọ́n agbé mú sí wọ́n tún máa pa ẹ̀dá mọ̀ wọ́n máa pa ìgbẹ́ tágbárí nítorí pé kí àbí gọ́tà ìdọ̀tí gọ́tà nítorí pé kíni kí wọ́n bá háì kí wọ́n bá rí máa rí wa kéékèèké lójú ara wá ìgbé èèyàn tó ga tó bẹ́ẹ̀ ga tó fẹ́ máa rí ẹlẹ́ bá ìgbé àìwọ̀ yìí ìwọ kékeré yìí ẹ̀ tó gbogbo eléyìí kò sí tó fà látara kíni látara pé àìríjà ìrímú náà ni ó léwu àwọn ọmọ bẹ́ẹ̀ síta tó jẹ́ kí àwọn yáyàkuyà inú tí máa mọ́mọ́ yáyà kúyà òun náà ní kọ́ mọ́mọ́ owó fíìmù àwọn fíìmù eréṣiríṣi action film àbíkílà máa ń pè àbúláàmù jẹ̀rìmà àwọn fíìmù tó yẹ pé wọ́n máa kọ́ra wọ́n máa yìnbọn àwọn kan máa jalè wọ́n máa lera wọn káàkiri wọ́n máa ṣe eréṣiríṣi so gbogbo àwọn fíìmù báyìí wàlìdí àbáwọn fíìmù àwọn fíìmù àtẹ́wó àwọn fíìmù tí máa ń tẹ́lẹ̀ fíìmù àtẹ́wó tó ti ń bára wọn ṣe pọ̀ nìkan òun náà ni wọ́n pè ní àbúláàmù jìnnì gbogbo orú àwọn eré tán máa ń wò tó pé àwọn obìnrin obìnrin olóbìnrin yóò wà bẹ́ẹ̀ yóò bọ́ra yóò bo bí yóò bọ́ra alẹ̀ síbù òwò náà ni ó wà bẹ́ẹ̀ yóò ti ara alẹ̀ yóò tọ́ tẹ̀ yóò tọ́jú yóò tọ́ ogun ẹ̀ àwọn àjòkónulé aláwọ̀ fíìmù àwọn mójòkónulé wọ́n máa wo fíìmù wọ́n máa wo òwò ní òwò obìnrin kẹ́ẹ̀mọ ojú obìnrin olóbìnrin lásán láìsí kó múra ó sì kan so àdánwò ni kátọ́wá ní gbogbo fíìmù náà ń wò láyé lónìí tí ò ní jẹ́ pé ìdá ọgọ́rin nínú ọgọ́rùn-ún tí ó wà ní fíìmù àwọn obìnrin ni kò tó wá ní jóbìnrin àwọn obìnrin kan ó tún lọ ta àwọn obìnrin tí wọ́n lè kó fìtínà báyẹn àwọn náà ni wọ́n lọ tàjọ ni wọ́n wà níbi fíìmù yìí wọ́n tún máa ń sọ wọ́n láwọn orúkọ eríṣiríṣi láwọn orúkọ tó jẹ́ pé àrìnàrìn àràtúmọ̀ àlùmùsí ìlọ̀tún lè ṣàwà àwọn orúkọ tó jẹ́ pé tẹ́ bá gbókọ̀ wọn lásán gan ṣètánì orí sí ẹlẹ́mì tí á ah, obìnrin ti ń jẹ́ báyìí ẹ̀sìn ìbáwọn ti gbogbo àwọn kan báyìí òun náà ló wá pọ̀ láwùjọ wa àwọn ọmọ kéékèèké àwa jọ ń wo àti bàbá àtọmọ wọn jọ máa wò pẹ̀lú àwọn kéékèèké àwọn fíìmù mi bẹ̀rẹ̀ sí níjọ́ nígbà tán tẹ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá jẹ́ aburú tí máa ń bẹ̀rẹ̀ yóò máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ yóò máa dàgbà ni tẹ́bá lọ wọ àwọn fíìmù tó fi bẹ̀rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ fíìmù ẹ̀rí pé múra wọn ó tẹ̀lé wọ́n sí múra lásìkò báyẹn ẹ̀ ní lóbìnrin kó múra ní òwò kò ní kú kò ní kọ́bà ara rẹ̀ jíjẹ̀dẹ̀ àti oṣù kọ́bà ara rẹ̀ àmú gbogbo àwọn ibi tí máa ń pa sínú àlára obìnrin ẹ̀rí pé wọ́n ní 2017 bẹ́ẹ̀ tí gbogbo àwọn fíìmù tó ń ní àwọn ga ó ti yóò fẹ́ obìnrin onítíátà kan tí ó sì máa rí ó fẹ́ràn rẹ̀ ṣé bí ṣe lágbájára fi bímọ tọ̀bímù tí lágbájára ti wà bẹ̀rẹ̀ bá wà ó bí ṣe ń wò ní ti báyìí in ti ní kìíní kan ti ń bí sí lọ́kàn in ti ń pìfẹ́ obìnrin sí lọ́kàn in ti ní adùn tí ń gbá lọ́kàn ara rẹ̀ látara pé kí ni látara pé ń wo obìnrin olóbìnrin òun náà ló pa tó bẹ́ẹ̀ lómi tó bá wá ní kápá tó lówó lọ́wọ́ tó rò pé á ah, ìtò bá ṣe jì ilẹ̀ ìsàlẹ̀ lẹ́lẹ̀ ní máa ń gbé yóò wá wọ́pẹ́ á ah, yóò wá ọmọbìnrin lọ yóò wá wá ọmọbìnrin tí ń ṣeré ṣàgé káàkiri yóò wá wá lọ látara yóò máa ṣe kíni yóò máa ṣe jìnnà pẹ̀lú so inú àwọn aburú tí kíní ẹ̀ máa dálẹ̀ òun lélẹ́yìn inú aburú tí máa dálẹ̀ ni pé kí máa gbogbo àwọn eré ìtàgé tó máa ń wò ó wọ́n ti máa ń kọ́ ọgbọ́n eré ìdíje bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ló da ọ̀pọ̀lọpọ̀ fámìlì ẹlòmíì o tó yẹ pé tó yẹ pé ọkàn wa bá pa sóko ni tí làákàyè wa bá pa sóko tó yẹ pé kò sí gbogbo owó àwọn nǹkan wọn ní làákàyè wa kò ní máa bí òun wa fún ọkùnrin míì nígbà tó bá sá sí àwọn ẹ̀bá lóun lọ́bì kan kó máa lọ́kàn pé ah, àbílẹ̀ ọkùnrin kan ló lọ ni àbígbà tó kọrẹ bá pè tó bá ní àwọn ah, onílé jẹ́ lónìí o tí ah, ó pẹ́ wa díẹ̀ lọ́nà àbí mọ́tò wa bàjẹ́ lọ́nà òun sì ti wo obìnrin kan tẹ́nìkan ní mọ́tò àwọn bàjẹ́ lọ́nà àtó tẹ́rì ló wà pẹ̀lú obìnrin ní máa wọ bẹ́ẹ̀ mọ́tò wọn ló bàjẹ́ lọ́nà ìbáàbì kan ni wọ́n gbà lọ́bàá wọn ẹ̀dìbà yóò máa ṣe kíni yóò máa ní èrò tí ò dáa yóò máa kẹ́kẹ́ sọ́kọ rẹ̀ níbo ló ti rí nínú àwọn aburú tí eléyìí tún máa ń fà láwùjọ òun náà ni pé bóòlù yẹn ti máa ń jalè wọn kọ́ láwùjọ bóòlù á ti jalè láì kéèpù ẹ̀ ọ̀nà bóòlù jalè ọ̀pọ̀lọpọ̀ yẹn kọ́ látara bọ́sẹ̀ ń látara bóòlù ti ń polé bóòlù ti káyọ̀ ẹ̀bá tó ti dá ayé mọ́ ìtọ́ta ìtí ọkà ẹlòmí ò wá jí nígbà ẹni tó ti dárí màá yí pé kẹ́rù ọmọ bá pé ẹni tó ti dárí màá yí ò kó wá kọ àmọ́ ti mi fíìmù pé ẹni tó bá ti dá ìyàmà nígbà tí ẹ jáde ìyẹn máa pa ni tó bá ti pa òkú òní kò ní jáde wá sọ pé mo rí ẹ́ so ìwé lẹ́yìn oníkèé bó ló ti kọ́ ó kọ́ níbi eré ìtàgé so gẹ́gẹ́ náà ni wọ́n tún wá kọ́ àwọn nǹkan ní tó jẹ́ kúkúrú tí ma bà àkídà rẹ̀ jẹ́ ó lè rẹ̀ nìkan nìdí wọ́n wá ní wọ́n gbé káàkiri gbé káàkiri gbé káàkiri wò níbi tọ́jú rẹ̀ ó lè jẹ́ mùsùlùmí ni àwọn tí wọ́n ń wẹlé wo nígbà tí wọ́n padà wá gbé káàkiri wọ́n padà wá gbé lọ sọ́dọ̀ wòlíì kan wọ́n padà gbé lọ sọ́dọ̀ pásítọ̀ kan wọ́n á fàdúrà jagun fún látàrí wọ́n fàdúrà jagun fún ọba di pé kí ni ọba di pé ara rẹ̀ bá yá àwọn bá ń ká sòlú eléyìí ní ti táàrẹ̀ bá tẹ̀lẹ̀ tẹ́lì kanú fámílì rẹ̀ tí wọ́n tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú rẹ̀ yóò pé ah, àbíkálọ̀dà àwọn wòlíì ni àbíkálọ̀dà àwọn gíní kálọ̀dà àwọn fadá ni pé àwọn bàbá gbàdúrà sí látara di eléyìí yóò fi ẹlòmí jáde kúrò nínú ẹ̀sìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn fíìmù mi ṣe pé oògùn àwọn ológun ó pa ọmọ ológun ọmọ mi ìjọba yóò mọ sọ àìlóko ológun ẹ èmi àbíjàwà ẹ èmi àtàkùrọ̀wọ́ náà ló ọmọ kékeré láwọn kékeré tí mo ló ti mẹlẹ́yìn tí ẹ bá ti pé bá ń wọ fíìmù tí wọ́n gbogbo àwọn òkú yìí ìmòdé ó sì máa wọ́láyà ọmọ mi ìjọba ní kó pọ̀ fún yín ní ti báyìí ó lè pọ̀ bá bìjà fún yín ká ẹjẹ́ pọ̀ bá bìjà fún yín ọmọ mi ìjọba ní ó yá wá sí eléré kàjẹ́ ní jọ́sì bọ́dí ọmọ sí jẹ ìtòyẹ pé ká fìlà ká àwọn ọmọ kéèké ká kọ́ wọn lẹ́sìn pé pé ká ẹ̀sùn ọmọ kéèké kàjá ní ti pé ó yá wá kẹwàá máa fún láwọn ọmọ kínáwó oríṣiríṣi kó sì máa rí ká so kò wá mọ ogun eléyìí àbíkó wá sí kí ni kó wá á sì di eléré kan àbíkó wá kọ orin kan fún so eléyìí tí ma àánú abúlálá tí ma dálẹ̀ láwùjọ òun náà ni pé kíni yóò kọ àwọn ọmọ wa nípa púpọ̀ àwọn àfúláàmùlì jeans ọkùnrin àtòbìnrin kan máa rùpọ̀ mọ́ra wọn kan máa dì mọ́ra wọn níbi fíìmù àwọn kéèké náà sì ń wò àwọn kéèké náà tó bá dìgbà sílé ojú bá kó kiri tán lánàá bá dàgbà díẹ̀ wọ́n ní ah, ẹja àwọn náà ò sí ń taari tí wọ́n ń ṣe níbi fíìmù yìí ìdí sẹ̀rí akọ wa pé tọmọ bá dàgbà tọmọ bá ti di pé wọ́n kọ́ ọdún méje àtọ́mọ́ ọdún mẹ́wàá àwọn òyà gùsùn wọn dákùn láàrin ọkùnrin àtóbìnrin àtún wá ń fún wọn láwọn eré burúkú tí wọ́n máa kọ́kọ́ púpọ̀ ń bẹ́ tó bá yẹ ẹ̀lú yóò máa pariwo kí pé àwọn ọmọ wọn àwọn ọkùnrin àwọn ọmọ rẹ̀ ọmọ tó bínú àwọn méjèèjì yóò wá wípé wọn bára wọn lájọṣepọ̀ látara kí ni owó ti rí mo ni wọ́n ti máa ti ń jẹ́ bẹ́ẹ̀ látara eré tàgé wọn wọ káàkiri ni so nínú àwọn aburú tí eléyìí máa ń ṣe fún yàn òun náà ni eléyìí òun náà ni àbáwa ibùkọ́ yìí rahimahullah wọ́n sàlàyé fún wa ipe nínú àwọn nǹkan ẹ̀yà ara wa tí Allah subhanahu wa ta'ala dá fún wa ó ní méje náà ni àwọn nǹkan ẹ̀yà tá a máa ń lò àwọn kínàbọ̀kọ rẹ̀ alhawaz kínàbọ̀ aljawari mustapha àwọn ẹ̀yà ara wa méje kan bẹ tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó dá wọn fún wa tó jẹ́ pé ewu ńláńlá ni máa jẹ́ fún yàn ní sì máa ti sábà bí dáadáa fún yàn tó bá jẹ́ òkúta kìámà ṣé kò sọ fún wa pé aljawari mustapha wàhíyà láì alákọ̀ọ́kọ́ náà lójú wa wàlóòdì ọ̀nà àti etí wàlfàm àtẹnu wàlfàrj àtàbẹ́wà wàlíyẹ́d àtọwọ́ wọ̀ríjìn àtẹ́sẹ̀ tàbáwọn gbogbo àwọn mẹ́fà àwọn méjèèjì tá a kà fúnra wà yìí ṣẹ́kù ní híyà marọ́kì bùl àtọ̀bí wọ̀nẹ̀jáàd òun náà ní nǹkan gùn tẹ́ ma ń kún gùn lọ bí tẹ́ yóò ti parun nǹkan gùn láwọn nǹkan méjèèjì yìí tó pé èyàn lè gùn gùn gùn tí ó gùn lọ bí ó ti rí ìparun re tí ó fi rí he ṣẹ́kù ní fàmílì ha àtọ̀bá mọ̀nà àtọ̀bá bí ìhìmáàlì ha látara àwọn nǹkan méjèèjì tá a sọ yìí òun náà làwọn tán parun àwọn tán sàgbákò ayé àtàlìkíámà wọ́n sàgbákò látara rẹ̀ bí kì máa ha látara pé kí ni wọ́n lá àwọn nǹkan yẹn láre wọ́n fi wọ́n lẹ̀ pé ká máa tẹ̀bó wọ́n tú gbà àwọn kìíní wọn ò mójútó wọn wà á dá mi ṣe ha wọn ò sì sọ látara pé wọ́n sọ ojú wọn wọ́n sọ etí wọn wọ́n sọ ẹnu wọn wọ́n sọ abẹ́ wọn wọ́n sọ ẹsẹ̀ wọn wọ́n sọ ọwọ́ wọn látara bẹ́ẹ̀ wọ́n rí parun he ṣéèkù wá ní wọ̀n nẹ́jà mà nẹ́jà bìhébì ha gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó bá àwọn tí wọ́n là wọ́n là látara pé kí ni àwọn nǹkan méjèèjì yìí òun náà ni wọ́n sọ ó ní fàhíbù ha àtàtù kulli khair káwá sọ àwọn nǹkan tá nǹkan méjèèjì yìí òun náà ni foundation gbogbo orí fún ẹ̀ láyé yìí òun náà ni ìpìlẹ̀ gbogbo tí ń jẹ́ oore wà ìmáàlù ha àtàtù kulli sharr káwà fílẹ̀ kára aláre kámọ́ sọ kámọ́ mójútó òun náà ni ìpìlẹ̀ gbogbo tí ń jẹ́ aburú ṣètò wa sọ fún àwọn máyà wá pé Allah subhanahu wa ta'ala ní kullil mu'minin yaghuddu min absarihim wa yahfazu furujahum ó ní Allah subhanahu wa ta'ala ni, ìrànà mi sọfára mọ̀mí ní ipé ká máa rẹ ojú wọn lẹ̀ ká máa wo pẹ̀tọ̀pẹ̀tọ̀ ká máa wo obìnrin olóbìnrin yìí tó kọjá lọ èyí tó ti lọ jìnàjìnà àti dídẹ̀rẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀ ló kálukú pé ojú òun bà kéékèèké gbogbo Allah subhanahu wa ta'ala ní ká máa di ojú wa wa yahfazu furujahum ká wa so òun náà ló fà àwọn àbá oníṣẹ́sìn wọ́n sàlàyé fún wa pé tá bá lọ wo áyà yìí á rí pé Allah subhanahu wa ta'ala ó fún ó sọ̀rọ̀ nípa ojú papọ̀ mọ́ abẹ́ nítorí pé ìbájọsepọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì wọ́n ní wà fìlì jámọ́ ìfìl àyàtì kẹrìmá bẹ́ẹ̀nà gázil bátọrí wà hìfìl farj ìṣára tún nílà anna gázil bátọrí sábàbùn lè hìfìl farj yàní látàbí Allah subhanahu wa ta'ala pa méjèèjì papọ̀ yìí ó ń tọ́ka fún ayé pé yàní káàrẹ ojú wa ń lẹ̀ okùnfà táà fi ń sọ abẹ́ wa

zina wọn náà ní pé kán fi wo in tí ò yẹ kí wọ́n wò wal udunani zinahuma listima etí méjèèjì zina tí wọn òun náà ní ká máa fi gbọ́ in tí ò yẹ kí wọ́n máa gbọ́ ká máa gbọ́ ọ̀rọ̀ ìranù ká máa gbọ́ ọ̀rọ̀ tí ò da wal lisanu zinahul kalam àwọn tẹ wá ríhun zina tí ẹ̀ òun náà ní ọ̀rọ̀ ẹlòmí ń bẹ ọ̀rọ̀ àlùfàṣà kò sí ọ̀rọ̀ tí ò lè sọ lẹ́nu láwọn ọ̀rọ̀ tí ò da láwọn ọ̀rọ̀ bú àwọn ọ̀rọ̀ òhò tí ò yẹ kí ọmọ fetí gbọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí kò sí tí ò lè sọ lẹ́nu àrẹ́bí halbatosh ó ní ọwọ́ zina ń tiẹ̀ òun náà ní ká ṣe kí ni òun náà ní ká fi gbá tí ò yẹ ká gbá mú ká fi gbọ́wọ́ obìnrin tí ò yẹ ká fi gbá mú àbí ká fọwọ́ kan obìnrin tí ò yẹ ká fọwọ́ kan ẹlòmíì ká bọ obìnrin lọ́wọ́ ọ̀làjú ló kàá kún láwùjọ tọ́bẹ̀ lómi bá bọ obìnrin lọ́wọ́ jọba tó wá sọ ẹlòmí yóò fọwọ́ kó obìnrin yóò tún wá kó nípa ọkàn nìkan yóò tún láwọn họ́ọ̀gì ara wọn pẹ̀lú obìnrin olóbìnrin ọ̀bàdà ah, alábọ́lé lẹ́yìn olè ní àkọ́lígì ah, òun ni olè ní kọ́símẹ́tì òun ni ẹ wá ń lọ bára yín ẹ ń bára yín lọ́wọ́ yàtì gbogbo owó eléyìí nínú àwọn kí ni àwọn zìnà náà ni ànábì sallallahu alaihi wasallam ká sí ó wá ní wà bí jírù zìnà ha alùpùpọ̀ ó ní zina ẹsẹ̀ òun náà ní pé kí ni òun náà ní gbẹ́sẹ̀ tí ẹ bá fi ń gbé lọ síbi tí ẹ ń lọ ẹni gbogbo àwọn tá a kàkálẹ̀ yìí gbogbo wọn yányán òun náà ní ah, ìbẹ̀rẹ̀ zìnà òun ànábì wa ni wọ̀lùkọ́lùbù yá wa wọ̀yàtà mẹ́nà àmọ́ ọ̀kan jẹ́ yóò kàn máa gúnà ní á kí n ráyè wọlé jẹ́ nílá á ah, kí n ráyè ṣe báyìí pẹ̀lú ẹ̀ o n ráyè ṣe ìbàjẹ́ pẹ̀lú ẹ̀ yóò máa wú ọkàn ọkàn ó sì máa rán kàn wọ̀yì sọ́ọ̀tì kò dáàlì kàlfàrùjú wọ̀yì kàlìbùhù ǹjẹ́ wàá sọ ọ́ o àbí ǹjẹ́ ó pè rán òun náà lábẹ́ ẹ̀sì bá oníṣẹ́ abẹ́ ní wàá sọ ọ́dọ̀ tọ́ àbí tí wàá pè ní rọ ẹwọ bí ìsìnà tí ìrìn bọ̀ ìsìnà bọ̀ láti bí wíwò lágbà tó ti rí gbà tó rí tán ó fẹ́ ẹnu sọ̀rọ̀ sí ẹbí àbá kan ó ní nọ́tọ̀ọ̀tún wọ́pì sáàmàtún ó ní tí máa bẹ̀rẹ̀ zìnà òun náà ni nọ́tọ̀ọ̀tún wọ́pì sáàmàtún ó ní àtọ́bìnrin àtọkùn yóò bá bẹ̀rẹ̀ zìnà òun náà ni pé kọ́kọ́ wọra báyìí ìdí ó tẹ̀lé òun náà ni wọ́pì sáàmàtún wọ́n wà rẹ̀ ní mú tẹ́tíra wọn wọ́kàláàmùn wọ́kàláàmùn lẹ́gbà yíò wà kíra wọn ẹ̀lọ́ àì ẹlòmí sàlámù náà ni sàlámù alékún ẹ̀hẹ́ wàhálà bẹ́ẹ̀ nù sàlámù náà wọ́kàláàmùn lẹ́gbà yóò dáa sí gidi yóò wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọ́n ti abẹ́ ọ̀rọ̀ wọ́n ti abẹ́ sí sọ̀rọ̀ síra wọn ẹ̀dì bá mi sì àfàmọ́ ìdún wọlé kọ ẹwà tó máa ń sọ̀rọ̀ sáré wà kú mọ́ ìdí pẹ́tọ̀ láti wá pàdé láì ní ọlá wá pàdé àti ọlá pàdé gbogbo àwọn eléyìí ni àwọn ọ̀nà okùnfà ọ̀nà bísì náà tí máa tẹ́ kíni kí máa gbà á nì ni so náà lànà bí sallallahu alaihi wasallam ló fi tẹ́ kíni ló fi kìlọ̀ fún wa ipe gbogbo tí ò bá lẹ́tọ̀ fún wa kéyò fojú ẹ̀ wò ká mọ́ wò látúntí bí ẹ̀rùn nazrata nazra fa inna nazrata al-ula laka wa thani alayhi anábì ni máa wo obìnrin láwò tún wò mọ́wò tí ò lẹ́tọ̀ fún láwò tún wò pé owó ní kọ̀rọ̀ ń gbà ní tó wọ kọ̀rọ̀ báyìí tó ká pàdé obìnrin ó ràn kán ní ṣe pé mọ́ra rẹ̀ báyìí lọ́kàn tọ̀ ọ́ láti àwọn obìnrin láti ṣe tọ́nà yìí ó ti gbójú rẹ̀ wálẹ̀ tó obìnrin akọjá mẹ́ mo ti bá ń sì àmọ́ lẹ́gbà tó wá ti já lu lákọ̀ọ́kọ́ tó wò ó lòdì àwọn obìnrin ah èèbọ̀ tó tó lé wo wàhálà ti bẹ̀rẹ̀ fún ọmọ so wà sáà ní alẹ́ ẹlẹ́kẹ̀ẹ́jú ní ti wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́ kalẹ̀ fún ọ ipe ó ti di ọ̀ràn mọ́ lọ́wọ́ nù alákọ̀ọ́kọ́ tó tẹ́ tiun kò sí wàhálà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àti mi tó bá tún máa ń wò lọ ó ti dọ̀ràn sí ọlọ́run ó ti di tí Allah subhanahu wa ta'ala náà tí òun náà ti kò rí irú nǹkan báwọn jẹ́ ọ́ so eléyìí òun náà ni àdẹ́wò tí máa ń tẹ̀ látara kíni látara àwọn fíìmù táwọn èèyàn máa wò tàbá tó máa wò ápùn àrífẹ́ látara àwọn fíìmù táà tó máa wò ápùn àrífẹ́ irọ́ irísìírísìí ní bẹ̀ẹ̀bẹ̀ ẹni tí olówó yóò tẹ̀bi olówó mẹ́ ẹni tí èsì táríkà yóò tẹ̀bi táríkà ẹni tí ó gbádùn yóò tẹ̀bi aláàárẹ̀ so gbogbo eré títí bá rí sin òun náà ni wọ́n máa dáwò látara pé kíni látara pé àwọn ń ṣe eré eré ìtàgé tí ẹ̀ bá wá ń ṣe eré eléyìí tí ẹ̀ bá ń kọ́ ń bẹ́ eré títí ẹ̀kọ́ òun làwọn ọmọ máa ń kọ́ ń bẹ́ oríṣiríṣi ìwà kíwà làwọn ọmọ máa ń kọ́ wọn ó kọ́ ìwà tí ó ba ẹ̀sìn wọn jẹ́ wọn ó kọ́ ìwà tí ó ba àwùjọ jẹ́ wọn kọ́ ìwà tí ó ba àlìkìyàmọ̀ so látara di eléyìí àwa Allah subhanahu wa ta'ala ti lànà kalẹ̀ fún wa ó ní qu anfusakum wa ahlikum naran waquduha an-nas wal hijara ó ní ẹ ṣọ́ ara yín kẹ̀sọ́ àwọn fáńdì yín òbí mi fún ààrẹ gan òun gangan fún rẹ̀ ló bàtà ọmọ rẹ̀ jẹ́ látara pé kíni látara pé kò sí fíìmù kan tí ó jáde níjọ́ òun níjọ́ òjò òjò òun gbà tí fíìmù kọ́kọ́ tẹ̀sẹ̀ ń dé ẹni tí ò bá tún lówó lọ́wọ́ tún ní fíìmù wò yóò tún máa ṣe kíni yóò tún lọ yóò tẹ̀ lọ́wọ́ rẹ́ǹtì kéṣẹ́ẹ̀tì ni èyàn mélòó ló lè ra kásẹ̀tì ńgbà nígbà tó padà yájú gbogbo ẹjẹ́ nìsín wọ́n ti ti àwọn nǹkan kan nìsín wọ́n wá ti àwọn chánẹ́lì kan sórí sátáláìtì pé chánẹ́lì yóò wọ́n ti máa pa síbẹ̀ ni mọ̀bù ní yóò hálà fíìmù ni ẹ máa wo fíìmù ojoojúmọ́ ni ẹ̀jẹ̀ bá oríjì báyìí láàmú alálá òmìnira lè rọ̀ so kò sí kọ́lá bó jíròrù bó jíròrù tó san báyìí ó máa wéré ni ẹ̀jẹ̀ bá ó máa wo òkú ni níbẹ̀ so àwọn ọmọ máa ń ṣe kí ni wọ́n máa wo lélẹ́yìn eléyìí nìsín ló ní ọ̀nà ti fíìmù lélẹ́yìn lọ́nà míì wà tó tún jẹ́ pé ọ̀nà ti à ń kàwé ìròyìn ẹlòmí ọmọ ká ní ìjọba níjọba apáṣán kíná gbogbo rẹ̀ tí ó máa ibẹ̀ ní ó ti wọ kọ́ bá tí wọ́n sọ wọ́kúwọ̀ ibẹ̀ ní ó ti kọ́ bí ọkùnrin àtóbìnrin wọ́n ti máa ń sọ̀rọ̀ láàrin ara wọn àti gbogbo àwọn kéríkìríkì táwọn ọmọ kọ́ látara pé kíni látara pé wọ́n kàwé wọ́n ka ìwé ìròyìn látara pé wọ́n ka nobel ọmọ mi ìbẹ̀ ń ti látara kíkà kíkà tó bí òní mojú tó sínú lọ́mọ jù pé ah, ọmọ mi máa ń kàwé gbogbo ṣe pé kò sí dá kò sí ìtọ́sí bẹ́ẹ̀ gbẹ̀rẹ́ nu mi kábẹ̀ sí sọ̀rọ̀ léjì tó ní àwọn oníkò sí olóhùn ògbà ẹ̀sìn kankan ẹ̀sìn bá mi mùsùlùmí àti sùlẹ̀mán ni wọ́n bí o ẹ̀sìn bá bẹ̀rẹ̀ lẹ́yìn olùbí 2014 ó kàn kàwé kan náà ni tó látara àwé ọmọ mi íńtánẹ́ẹ̀tì yóò ti jálù yóò kàn wá ká àwọn kókàn máa fi láká ilẹ̀ tẹ́lẹ̀ ipe kò rọ pé kò sí díjú àwọn yóò ti ẹ̀bá dé pé kò sọ́lọ̀ pé ọlọ́run pé gbogbo nature ni gbogbo nǹkan ti ń tẹ̀lé ebi ní nature náà ni bá a ń kú bá a ń bímọ bá a ṣe ti gbẹ nature náà ni kò sí nǹkan ẹ̀tì báwọn ní ti àwọn yìí ní ti báyìí àwọn tí wọ́n tún burú gan àwọn kan bẹ ní ti báyìí tó jẹ́ pé àwọn yìí ní ti àwọn gba àkọlọ́ ń bẹ látara pé àwọn rí gbogbo àmì táwọn rí gbogbo àwọn táwọn rí àgbà pé ẹnìkan náà ló ti àmà lóòótọ́ àmọ́ kò ló kọ ọ̀kan lọ́rọ̀ tiwọn tó wáwò ẹ̀yẹ pé ní Allah tó wáwò ẹ̀yẹ pé ní God tó wáwò ẹ̀yẹ pé ní Èṣù àwọn táwọn fẹ́ nìkan ní bẹ ní ìdèrú nǹkan wọn wà lẹ́sìn kankan irú àwọn táwọn sọ yìí tọ́bádé jẹ́ ti kírun ní tọ́bádé ní àwọn lè bá rí kírun tọ́bádé jọ́ ní níbo ló ti rí eléyìí látara pé kíni látara tí wọ́n ń kà so nígbà tí aburú wo tún wá lékele kan ti fún aláwùjọ wa ọ̀làjú àtúnwá lajú kan íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì wa dáyé nísìn ọmọ kékeré tí ọmọ secondary school nísìn ó ti ní fóònù tẹ́bára fóònù fún ọmọ ọmọ gs3 fóònù tí ò lè browse kò ní gbà lọ́wọ́ yín fóònù tẹ́bára àbí tó lè ṣe facebook àbí tó lè ṣe whatsapp tó lè ṣe ṣùgbó tẹ́bá wádìí pé àwọn oníbá sọ̀rọ̀ níbẹ̀ àwọn ọkùnrin náà ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn website eríṣiríṣi òun náà ni wọ́n máa wọ̀ àwọn ẹgbẹ́ eríṣiríṣi ni wọ́n máa kọ́ so náà ló pàtó pé òbí gbọ́dọ̀ lájú ẹ̀ dáadáa kó mi owó kí lọ́mọ rẹ̀ ń ká owó kí rẹ̀ ń wò kó gbọ́dọ̀ máa wọ́n nìtì

kọ́lá tó bá padà tó ń bára tó bá padà gbọ́njú yóò bá ah, alábòsí ni bàbá mi yìí ní táwọn náà ń jẹ wá ní kémi ọmọ jẹ tí ò bá dá ní sẹ́pẹ́ táwọn náà fílẹ̀ ká má jẹ ní fíìmù tí wọ́n ní fíìmù ò dá ní kí ló táwọn náà wá ń wò owó orí àwọn eléyìí òbí mi ó tún wá wò pé ah, àwọn ọmọ kéèké agbọ̀rọ̀ fún so eléyìí náà òun bá tí wọ́n jẹ́ náà ni àdídò fún wọn flowers àdídò sílẹ̀ fún wọn so ibẹ̀ náà ó ti kọ́ ọkọ̀ eléyìí tí wọ́n kọ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé tó bá padà yá in tí wọ́n kọ́ yìí tó bá dìgbà tó má fẹ́ máa gbìdánwò rẹ̀ tó má fẹ́ máa fúte tó má fẹ́ pọ́ sí practical aspect eh, ẹ̀ wọ́n gan fúnra rẹ̀ òní jẹ́ òní nígbàdùn ayé mọ́ òní kò ní sí ọ̀rùn fún ọ kò ní sí ìgbádùn so látara eléyìí a ti mọ̀ pé inú àwọn nǹkan tí máa ń ṣokùnfà nítorí ọmọ máa fi ń yàyà kuyà òun náà ní kíni òun náà ni al-mushahadatu eh, al-aflam kí o máa wo fíìmù máa wo pé fíìmù kan ní kíní kan kò sí fíìmù kan kò sí fíìmù rẹ̀ kan tí a lè máa lẹ́yìn wò tó pé fíìmù olówó tó wà pé obìnrin ó múra ń bẹ́ yóò sì wá yóò wọ jìdìbá eh, yóò wà wò nìkan fíìmù olùbẹ́ wò èyàn olé ó lé ní so látàrí ní ẹni tí báyìí ó wà wo fíìmù níbi obìnrin tó ó wà kọjú sẹ́yìn ní wà ní nǹkan gbọ́ òun lásán ni àbí ó ní mo rẹ̀ jù mí nǹkan gbọ́ òun lásán ni ohun tó máa ń gbọ́ tó ń gbọ́ òun gan ó tún lóhun zìnà tó tún máa gbọ́ mẹ́ wọ̀lá tàbí ànàbìlì kọ́ọ̀lù tí kùránì sọ fún wa pé ẹ má máa lẹ ohun yín obìnrin máa bísí máa ń lẹ ohun tó jẹ́ pé tó bá lẹ ohun tó bá gbọ́ báyìí ti ara rẹ̀ ó ti ti bá kan ah ohun yìí mà sí dáadáa ẹ̀sìn bá òdìsì sórí eléyìí náà kọ́ tó bá ló di ojú rẹ̀ só di etí rẹ̀ ó ní pé ìdí ó padà pé ọ ní pé kẹ̀kan pa ogun ẹ̀sìn kí wá ní badir ta lè fún àwọn ọmọ wa ta lè kọ́ wọn òun náà ni pé ọmọ kéèké ọmọ kéèké máa nífẹ̀ẹ́ sí kó máa gbọ́ ìtàn ká máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan pé ah, nígbà tí nǹkan báyìí wá sí báyìí nǹkan ọ̀rọ̀ sí báyìí ẹ̀ ti jẹ́ káwọn náà máa kọ́ àwọn ọmọ káwo ètò lálàáfíà nínú àwọn tànẹ́bì nínú àwọn tàwọn sọ̀hábà kọ́ wá ká máa wá kọ́ àwọn ọmọ wa ìká báyìí o àwọn sọ̀hábà báyìí náà ti máa ń ṣe o báyìí náà ti máa ń ṣe o báyìí náà ti máa ń ṣe o ká máa wá fi kọ́ àwọn ọmọ wa tó ìgbé tàbá ń kọ́ wọn iye ó máa dípò ìdánwẹ́ máa rí wò wọ́n ń gbádùn eré náà ní kán wò kó dédìí ẹ̀ndì náà ní kó bá dédìí ẹ̀ndì kọ́ àwọn ọmọ sẹ́sẹ́ àdápọ̀jẹ́sáyẹ̀wò dìẹ́ndì so tẹ́ bá ti ń kọ́ lẹ́yìn náà yóò máa gbádùn rẹ̀ ní tó fẹ́ bá gbádùn bí eré òun yóò tún wá máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn níbẹ̀ yóò sì máa nímọ̀ nípa àwọn tó ti kọjá lọ nínú àwọn ẹni síwájú nínú àwọn sálàbù nínú àwọn ẹni eré òun náà lè kọ́sẹ̀ wọn tó bá ti ń kọ́sẹ̀ wọn á rí pé tí gbogbo àwọn bá ń kọ́sẹ̀ àwọn sálàbù àwùjọ ó ti kíni yóò di àwùjọ yóò padà sí àwùjọ àwọn sálàbù táwọn náà ló ń gbà ẹni á ní fọkànbalẹ̀ òní sí pé ń bọ̀ ń bọ̀ lọ́sàn bẹ̀rù pé àwọn kan wọlé wá kára ma àbáwọn kan máa wá lé ara wọn káàkiri gbogbo lẹ́yìn á ní fọkànbalẹ̀ kó bẹ́ẹ̀ so látara dé lẹ́yìn á bá wọn lórí mushahadatu al-aflam pé ká máa wo fíìmù kagbà àwọn ọmọláyé àbáwò bí náà káwọn náà máa tó bá jókòó mi kọ́ báyìí ti yọ́kàn àtàn fíìmù ni ẹ̀rọ àti mobile television bẹ̀ lọ́wọ́ rẹ̀ yọ́kàn àtàn fíìmù yóò máa wù lọ gbogbo tó bá fẹ́ wò bẹ́ẹ̀ gbogbo eléyìí ẹ̀jẹ̀ ká ṣètánì máa gbàbẹ̀ wọlé tí ṣètánì bá ti ráyè gbàbẹ̀ wọlé yàní yàtàrọ̀ bá fi kùlù yóò kọ́lé ẹ̀dìbà àti yóò ra kọ́lé yóò kọ́tẹ́ kọ́tẹ́ sínú látàrí rẹ̀ tó jẹ́ pé yóò máa wá kọ́ ní eréṣiríṣi pétọ̀ tó bá délé ẹ̀yà tó ṣe léyìí tó bá tó kó délé yóò tó kọ́ ní eléyìí tó bá kó lè tó ni ó fẹ́ kọ ẹ̀yìn wá sí ọba tó dá wa ni ó fẹ́ kọ ẹ̀yìn wá sí Allah subhanahu wa ta'ala kò kama gba láyé Allah subhanahu wa ta'ala sọ fún wa pé ṣètò àwọn tẹ̀lé yẹn aduwwun lakum ẹ̀rẹ̀ ó ní fatakhiduhu aduwwa so ọ̀tá yín yẹn ilé ẹ̀mọ́ lọ́ta so kama gba kọ́ta wa ni lásán àbí ká mú lọ́ta o táwa ti mú lọ́ta àti àkùngbà kọ́ta wa ni yóò tún wọ́n ma ọ̀nà tí ó fi gbà wọlé sí wa lá àbí Allah subhanahu wa ta'ala kí wọ́n tà sí àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó mọ́ta fún wa ní agbára almadiyya wal ma'nawiyya tí a fi ń tọ́ ma tí ọmọ ìfìdíyà kò yà mọ́yà fi wọ́n ojú ọ̀rẹ́ tí ó yọ Allah subhanahu wa ta'ala na ti òjíṣẹ́ rẹ̀ innahu waliyu zalika wal qadiru alayh hadha wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanallahi wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk